ìjímọ̀jí ò bàbá mo wá fọpẹ́ fún ọ asúnláyọ̀ ajíláyọ̀ ò àwa yàn lógo ò bàbá. mo ní ìbà kọjá ìbà ṣẹ̀dá ìbà ọlọ́run lókè ọba tó ní kí a máa bẹ ọba tó ní kí a wà hmm, mo ní kábíyèsí o dànsákì rẹ o mo ní mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó mélòó mélòó la fẹ́ sọ àjílò òwúrọ̀ àgbé apá wa ò ṣe gbé àjílò òwúrọ̀ àgbé ẹsẹ̀ wa ò ṣe rìn mo ní mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó mélòó mélòó la fẹ́ sọ. mo ní ìbà fún ọlọ́run ọba mi lókè ẹni tí ó jí wa sí ìmọ́lẹ̀ alààyè tòní ẹni tó ní kí a máa bẹ ẹni tó ní kí a máa wà kì í ṣe mímọ̀ ṣe tèmi kì í sì ṣe mímọ̀ ṣe tìrẹ láti rí ọjọ́ tòní ìdí tí mo fi ń yan ọlọ́run ọba mi lókè ó mà yé mi hmm, ṣé ìdí tí wọn náà fi ń yan ọlọ́run ọba tiẹ̀ yé ọ ó yẹ kí ó jọ yé gbogbo wa ni gbogbo èèyàn lólùfẹ́ mi nílé lóko lájò lódò gbogbo yín ni mò ń fi àsìkò yìí kí wípé ẹ kú déédé àsìkò yìí ẹ sì kú sànmọ́ nìyí Fẹ́yìkẹ́mi Ayọ̀yálékè ni mò ń jẹ́ Èjìwùmí ẹlẹ́yinjú ẹgẹ́ ẹni tí ẹ mọ̀ bí ẹni mowó náà ni gbẹ́gẹ́dẹ́ ojúmọ́ ire ìletò òun náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti máa ń ṣe ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n tí a ti máa ń bu omi ìmọ̀ síkùn níbi ìní a ti máa ń gbé ọ̀tọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá sórí ètò ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé olùkọ́ àti àwọn tí ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí inú iṣẹ́ ìjọba níbí yìí láti máa ń fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ níbí yìí láti máa ń sọ gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lágbàáyé pàápàá jùlọ lórí ètò ẹ̀ka ẹ̀kọ́ lọ́sẹ̀ yìí akọ̀tún ètò màá ni mo sì tún mú wá fún yín gbogbo ohun tí a ó máa yànnà náà lọ́sẹ̀ yìí ó jẹ́ ohun kan tí ó kàn yín tí ó kàn mí tí ó kàn gbogbo wa lápapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí ẹ bá wò ó ẹ rí wípé pọ̀pọ̀ ṣìṣì kan lọ lọ́wọ́lọ́wọ́ láti nǹkan bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn àti ọ̀sẹ̀ tí ó kọjá náà ayẹyẹ àyájọ́ àwọn ọmọdé òun náà ni a ti ń ṣe ní gbogbo àgbáyé ní ìlú òkè òkun ńkọ́ wọ́n ń ṣe àwọn ayẹyẹ yìí lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà àwa náà ò gbẹ̀yìn nítorí pé àjọ UNESCO wọ́n fi ọwọ́ sí i wípé kẹ́ máa ṣe àwọn ayẹyẹ yìí láti máa mú inú àwọn ògúnwẹrẹ wa dùn láti máa mú inú àwọn ọmọ wa dùn lọ́lọ́kan òjọ̀kan àwọn náà sì rí i pé àsìkò gan-an rèé láti máa mú inú àwọn ọ̀dọ́ wa dùn kí ṣe àwọn ọ̀dọ́ nìkan o àti ìpẹ́ẹ̀rẹ̀ àti ògúnwẹrẹ àti àwọn ọmọ lólókan òjọ̀kan pátápátá sáà yìí gan-an òun náà ni à ń celebrate gbogbo wọn mo ti wá gbà ládùúrà wípé àsìkò tí gbogbo wa wà yìí ìbáà jẹ́ òbí ni ẹ́ mo gbà ládùúrà wípé wàá jẹun ọmọ mo ní a sì máa jẹun ọmọ a sì máa mú mi ọmọ kẹlẹ́dà kó máa gbọ́ o àá jẹun ọmọ àwọn ọ̀ṣọ́ ọmọ kẹlẹ́dà kó máa gbọ́ o láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè mo ní gbogbo apátápátá la máa jẹ wọn mọ́ mo ní a ó rí bá ti ṣe a ó rọ́nà gbígbà mo ní àwa tá a ṣẹ́gun sí ẹ̀ àwa gan náà là ń padà bọ̀ wá jẹ ọbẹ̀ rẹ̀ nígbà tó bá jiná tán ẹni lẹ́ni ò mà nígbà ṣe wá ṣe ẹni lẹ́ni gan ò nígbà ṣe tèmi náà ṣe o gẹ́gẹ́ bí òbí láṣẹ Ìdùmarè kí wọ́n ní kókó náà gan tí a náà lórí ètò lọ́sẹ̀ yìí kókó náà mà lọ jìnnà rárá àkòrí náà nìyí ọmọláṣọ ọmọláṣọ kí nìdí tí a fi lè sọ wípé ọmọ ni aṣọ ọmọ láṣọ tèmi o ìwọ ń kọ́ ọmọ ni aṣọ àwọn Yorùbá máa ń bọ̀ wọ́n máa ń sọ wípé à omi ilé rẹ ò ní tòrò àní èpè ni wọ́n ń ṣẹ̀ èpè kọ́ ni wọ́n ń ṣẹ̀ àdúrà ni wọ́n ń ṣẹ̀ wọ́n nítorí pé tí omi àmù ò bá ti tòrò a jẹ́ wípé ọmọ pọ̀ ní sàkání yẹn ni tí wọ́n ń kígbá bọ inú àmù yẹn tó ń dàárú lọ́tún lọ́sì mo gbà á ládùúrà wípé gbogbo àwọn abiyamọ pátápátá èyí tó ń wo ojú ọlọ́run ní wákàtí yìí fún ọmọ bíbí ọlẹ̀ ayọ̀ asọ̀ nínú yín mo gbà á ládùúrà wípé wákàtí yìí tí gbogbo wa ń sọ̀rọ̀ lórí ọmọ ọmọ ọmọ yìí ìwọ tó bá ń wojú ọlọ́run fún ọlẹ̀ ọlẹ̀ asọ̀ nínú ẹ̀ tó bá ti wojú ọlọ́run fún àsìkò tó ti pẹ́ mo gbà ládùúrà wípé ní wákàtí yìí tó ń wo ètò yìí ọlọ́run á dùn ẹ́ nínú ayọ̀ ò sì ní dìbàjẹ́ gbogbo àwọn tọ́lọ́run ti pèsè ọmọ fún mo ní kankan ò mà ní ṣọ́kú mọ́ wa lójú a ò ní fi ọwọ́ báyìí a ò ní fi gbé ọmọ wa sùn a máa jókòó báyìí ni a máa fẹ̀yìntì jẹun ọmọ ni nígbà tásìkò bá tó wọn ò ní fi ẹ́ ṣàwátì o wọn sì ní fi èmi náà ṣe àwátì láṣẹ Ìdùmarè ipa mẹ́ta ni ètò wa pín sí ipa àkọ́kọ́ òun náà ni ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ abala kejì ńkọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí abala kẹta tó sì jẹ́ àwárí ẹ máa wòye pé kí ni Fèyíkẹ́ Oyalérìkè tún gbé wá lọ́sẹ̀ yìí kí lohun tí a ṣàwárí ẹ̀ a ó máa ṣí láwẹ́ láwẹ́ fún wa lọ́lọ́kan òjọ̀kan Yorùbá bọ̀ wọ́n ní ṣebí ọmọ lára ọmọ bí abúnilẹ́yìn bí kò gbọ́n kọ́ wọn ni ọmọ ní sọ fún ni bí iná bá kú a fi eérú bojú bóbèrè bá kú ńkọ́ a fi ọmọ rẹ̀ rọ́pò mo gbà ládùúrà wípé gbogbo ohunkóhun tí ìbá máa jẹ́ ẹ̀dùn ọkàn wa lórí àwọn ọmọ wa ní wákàtí yìí mo ní ọ̀run á dá sí i tó bá jẹ́ wípé o tilẹ̀ ní ọmọ kan èyí tó jẹ́ wípé ní gbogbo ìgbà ló máa ń bà ẹ́ nínú jẹ́ ní gbogbo ìgbà ní ìṣesí ẹ̀ ìhùwàsí ẹ̀ ó máa ń kọ ẹ lóminú mo gbà ládùúrà wípé ọlọ́run ọba mi òkè á fi ọwọ́ tọ́ tẹ̀bọ́dẹ̀ wàá wo sàkání ìyá rí wípé gbogbo àgbègbè wa pátápátápátá kò síbi tí ẹ rìn sí tí ẹ ò ní rí ọmọ bóyá ní community ni ẹ rí ọmọ níbẹ̀ bóyá nínú ilé ni ẹ rí ọmọ bóyá nínú ilé ìjọsìn ni ẹ rí ọmọ mo ní ọmọ ò ní wọ́n ẹ ọmọ ò sì ní wọ́n èmi náà mo ní ẹgbẹ́ wa pátápátá láàárọ̀ ọmọ pè ránṣẹ́ láṣẹ Ìdùmarè mo ní gbogbo wa pátápátá a ò ní fojú sunkún ọmọ láṣẹ Ìdùmarè mo wá ń gbà á ládùúrà wípé ní sáà yìí gbogbo àwọn ọmọ wa pátá pátá níbikíbi tí wọ́n ta tán ta gbódé tí wọ́n tí wọ́n tí wọ́n ta gbòdé ní wákàtí ọ̀wọ̀ ìgbogbo pátápátá ni wọ́n máa ṣe oríire mo ní wọ́n á rí bá ti ṣe wọ́n á rọ́nà gbígbà mo ní wọn ò sì ní ti aṣọ ìkà mọ́lẹ̀ láṣẹ Ìdùmarè gbàgede ojúmọ́ re òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí hmm, mo sọ lẹ́ẹ̀kan wípé kókó tí a ó máa yànnà náà lórí ètò òun náà ni ọmọláṣọ kí nìdí tá a fi lè sọ wípé ọmọ ṣe pàtàkì ó ṣe kókó ọmọláṣọ ìwé òwe náà sọ ó sọ nípa ọmọ ó ní ọmọ ni ìní olúwa ọmọ inú sì ni èrè rẹ̀ bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ ń rí tá a bá rí ohun tí mo sọ yìí rí wípé ó fi hàn wípé ọlọ́run tìka lára rẹ̀ gọ́ngọ́ ó nífẹ̀ẹ́ sí àwọn ọmọ kí a ti kà lásán la jẹ́ o alágbàwí lásán la jẹ́ o alágbàtọ́ lásán la jẹ́ o gbogbo àwa tí yẹ wípé a wà tí àwọn ọmọ wà ní sàkání wa mo ní ní ọjọ́ ìkẹyìn gbogbo apátápátá náà láàdíyìn fún ọlọ́run bí a ṣe ṣe ọ̀nà wo ni a gbé e gbà báwo la ṣe ṣe ìrìn àjò àwọn ọmọ wọ̀nyí mo lágbára lọ́wọ́ ọlọ́run a ò ní sọkún lórí wọn a ò ní káwọ́ pọ̀nyìn rojọ́ ibi lórí àwọn ọmọdé wọ̀nyí ọlọ́run tí ó ti ń fún wa bọ̀ látilẹ̀ ọlọ́run á fún wa tọ̀ á tọ́ wọn yè wọ́n á sì yọrantí láṣẹ Èdùmàrè mo ní tí ẹ bá wò ó lọ tí ẹ bá wò ó bọ̀ ẹ rí i pé gbóǹkan wà àtijọ́ máa ń sábà ń sọ lórí ètò ní gbogbo ìgbà lórí ètò ẹ̀kọ́ lórí ètò ẹ̀kọ́ náà ni ọ̀nà wo ni a lè gbà láti kọ́ àwọn ọmọ wa yanrantí a ó máa yànnà náà lórí ètò lọ́sẹ̀ yìí kí ni a ti rí ní ìgbà kan rí lórí ètò ẹ̀kọ́ àti ohun tó ń ṣẹlẹ̀ ní sáà yìí lórí ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa a ó máa yànnà náà lórí ètò yìí ọ̀nà wo ni a lè gbà láti kó àwọn ọmọ wọ̀nyí tó fi jẹ́ wípé wọ́n á yọrantí wọ́n fi àwa náà lọ́kàn balẹ̀ ní ọjọ́ iwájú gbogbo ẹ̀ náà máa yànnàná pẹ̀lú àlejò pàtàkì èyí tí mo gbé wá sórí ètò lọ́sẹ̀ yìí àlejò tí mo gbé wá lórí ètò lọ́sẹ̀ yìí mo ní ẹni tó ti jẹun tán tó gbàwo bọ̀ òun ni mo gbé wá fún yín mo mọ̀ pé tí a bá ti gbé wọn kó tí a bá ti fi wọ́n hàn yín ẹ̀yin náà mọ̀ pé áá mi ò gbé ẹ̀ṣà wá fún yín lọ́tẹ̀ yìí rárá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé akọ́tún ètò ní ètò tiwa a máa ń yọ bí ọjọ́ ní gbogbo ìgbà ni akọ́tún ètò ní tèmi náà bákan náà ẹ má ṣòkò dìde níbi tí ẹ jókòó sí nítorí pé ọ̀rọ̀ ń bọ̀ tí a ń bọ̀ láti wá sọ fún yín àwọn ìṣípayá kan ń bọ̀ tí a ó máa ṣí fún yín láwẹ́ láwẹ́ lórí kókó náà ọmọ làṣọ à ń bọ̀ ẹ má dìde ibi tẹ̀ sí